بها من هو الله لا إله إلا الله ومن لا يسمى آه، ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا يا أيوب إذا عافيته بعد بلواه وما كان من ربه فإنك ربه وما كان من مولاه فإنك مولاه وأنجح لنا منك المقالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسجد علينا كل فكرك وكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا بفضل يا من بفضله وأنزل علينا لمنا يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته وبركاته الحمد لله أنت والذين وجدوا النبي صلى الله عليه وسلم ẹni ọba àjọ́jà rán láti bá máa jẹ́ ẹ̀sùn gbogbo wa aláìbọn tàlẹ̀kún kí ànìyàn wa bá ní tàlẹ̀kún ọlá rẹ̀ àti àwọn ará ní ànìyàn wa àti ọ̀sọ̀hábà rẹ̀ dákùn tó ẹbá kí ànìyàn tàbí gbogbo ìkíyàmà àti àwọn àti ọ̀sọ̀hábà rẹ̀ a tó gbàgbọ́ pé ètò kí àwọn kan pẹ̀lú ànìyàn nínú ọ̀tọ̀ ọ̀tẹ̀ pẹ̀lú ànìyàn jẹ́mi àtẹ̀yẹ́wọ̀n bàbá àti ìyá wa jẹ́ wà ń bẹ nínú àtọ́ọ̀kẹ̀ pẹ̀lú àwọn wa àwọn ọmọ wa wọ́n wà ń nínú àtọ́ọ̀kẹ̀ pẹ̀lú àwọn wa kí wa wọ́n wà ń nínú àtọ́ọ̀kẹ̀ pẹ̀lú àwọn àna wa àwọn ọ̀rẹ́ wa wọ́n wà ń Ogun yẹn máa bá ìgbẹ̀kẹ́ ìdí tí ó parí òṣèré bárakàlá ọ̀fẹ́ out of bank katari náà nù òmìdí jùmọ́ra mú kí àwọn àfáwà ní kalẹ̀ ṣùgbọ́n kí n tó máa kí àwọn àfáwà tó ti tẹ́ mẹ́rin lọ́rùn àwọn kan ní ọgbọ̀n tí sàtà tí òjè gbóòdé o àwọn náà ni bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ òjè gbóòdé lẹ́yìn ọlọ́dún àyànfẹ́ o wọ́n ládà ní kẹsì rẹ̀ wọ́n yẹn bá ní wù ní tó ń rẹ̀ ní yọ́ mọ̀ yẹ ni èyí dàgbà ló ti di o tí ọ̀bà fẹ́ jẹ́ orí ibú fún yàn kí èèyàn jẹ́ ọmọ 40 years

gbogbo ọgbà ìlàwà mọ́ sọ ọkọ̀ bá dẹ́dà wípé mọ́sí ìkàmọ̀kú ìdíkẹ̀ wá dágbóso àtàwọn ìṣèjìmọ́ ẹ̀kẹtàmọ́ ìfọ́sọ́rọ̀ tẹ́ lórí ìmọ̀mùlé ọba tẹ́nu mi ọ̀gbà tí ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà máa ń pè wọ́n gbogbo ní ìmọ̀mù àfà tí wọ́n mú tẹ́sí níjẹ̀bú òde ẹ̀rìn parẹ́ o àwọn pàpọ̀ yìí àmì lẹ́bí lẹ̀ fún wa lọ ọlọ́wọ́ tó ń gbẹ́ ìgbàdẹ́ o lọ́jọ́ ọ̀yọ́ sàánú mo wá gbé látòrí àǹtí wọn tó jẹ́ àfà àtẹ̀mí tí a tó wá jí ọmọ fún àbá ìmáàmù lọ́kùnrin ustaz abu abdulbasir ọ̀sọ́sọ abdulhalim ọlọ́ọ̀bọ̀ ní ìfún ilẹ̀ ẹ̀ ìdáàbò ẹ̀ èsì ìsáhún sí wa kò tí nǹkan ta bó sago kò rú wọ́n mọ̀ pé àwọn bí ẹ̀yà a ní ọmọ ní ìwọ̀n ṣe wá ti dé èké wúta ìní ń bí ó ní tí wọn náà torí ẹ̀ tó wáyé wọ́n sì máa dáàbò gbẹ̀sẹ̀ àwọn yóò rìn mọ́ pẹ̀lú ètò ọlọ́run alága wọn lè dáadáa ní ẹ̀rẹ́ pẹ̀lú pàlẹ́ ọlọ́run jù ẹ̀yọ́ dàpọ̀ a ní àgbẹ̀ṣe ní wọ́n lè rí ìwà abáyáwò àtẹ́mẹ́lé ìwéètò pẹ̀lú ìbọ́lọ́ mo wá ń fi fi kí àǹfààní àgbà ṣe wọ́n tó bẹ̀rẹ̀ ọwọ́ àti mi pẹ́jọ́ wípé inú wọn máa ń dùn kí ayé ọmọ pé ní ọmọ kí wọn ní ara àdúrà yẹn ni ọlọ́run sì lè yẹ ẹ̀rọ lẹ́nu mo kí àǹfààní lẹ́lẹ̀ yìí ó pọ̀ ọmọ àgbàlagbà ṣàbí Muhammad ní gbàgbà sílẹ̀ ọlọ́run ní sílẹ̀ mo wá sí kí mo fi kí Abu Hanifa gbóra nílẹ̀ ṣọ́lá pàwà ọba dẹ́gbà tí ó ń bá ní kọ ní màá ṣe mẹ́jẹ̀ ẹ̀ṣiṣẹ́ o àwọn máa pé àbíká ilé kan bí àkọ́bí ilé mi ọlọ́mọdé ẹ̀parẹ́ o mẹ́jẹ̀ ẹ̀ṣiṣẹ́ o ẹ̀yà àgbàgbà ní okùn ìlú kọ́ọ̀lù ó ti kò wá gbogbo ojú ẹ̀kí tẹ̀ nílé ayémólú àdìgbìlẹ̀ ìrà àti ilé bàbá ọlọ́mọdé bẹ́ẹ̀ mọ́jì fún parẹ́wò gbogbo ìwọ́lẹ̀ ti tẹ̀ mọ́jì fún parẹ́wò mo wá ń kí ẹnì tó tán sínú Ìbàdàn ọ̀nà ni tí èyí ń ṣe ọ̀nà tí ó ń lú ọ̀nà ìjìnà tó wá ju odidi ajé ìlú rẹ̀ tó bọ̀ ọ̀tíà tó ń bá alámà náà ní ń bọ̀ ajé ìlú wa àjọ bọ́ ọwà tó kéwù mi ó tún wá dalẹ̀ mi kámẹ́wò ìbòládé ọ̀yọ̀ wà bí ọmọ ọmọ ṣe ní ọlọ́jọ́ ajíkọ̀ọ́ bí wá pé ẹ̀jú ìyàmọ́ ọmọ ẹ̀tàkùn fún ẹgbẹ́ rẹ̀ tí yóò yé mi ó ní kí mo ti bu èmi ò ní àmá èmi bàbà mọ́ ṣé kájọ di ẹgbẹ́ àdúgbò olóhùn lè dùn mí lọ ọlọ́sẹ̀ ẹ́ ìwọ ọwọ́ wọn kọkùnrin ó tó báyìí kọ́lọ̀ jọ kọ́mọ́jì ọ̀fá o kọmọ wá nà ká sọ́kùn ẹgbẹ́ rẹ̀ pé kọmọ ìjù lọ sẹ́rù àtọ̀dá alẹ́lẹ́ yìí ẹkùn lọ ṣe ẹ́ kí máa mú Ọlọ́run ìkéré yìí, bàbá ah, náà ò ní kí ikú mẹ́rẹ̀. Bàbá náà ò ní kí ikú mẹ́rẹ̀. Tá a bá ní ẹ̀yìn yọ, a tó wá pé ẹ̀yìn yóò pẹ́. Ọlọ́run tí a bá ní sílẹ̀, ọlọ́jọ ọlọ́run dàpọ̀. Alágbó lálẹ́ náà, ọlọ́run jù ú tún. Mo wá sì kí mo fi kí ìyá olóyèrè mi. Lọ́nà Ádámà, wá sí wa lẹ́nu pọ́ìntì lálẹ́ yìí ṣùgbọ́n ibi tí wà sí wà pẹ̀lú rẹ̀ tí ń sọ́bà ní pé kí la ṣe o àwọn ajá aláàfẹ́ tẹ̀sẹ̀ wájú àìlábì ọ̀rọ̀ àwọn ajá o kí n tẹ́bí kan jẹ́ Ìlàṣẹ́ àwọn tàbí ọ̀rọ̀ wa, Mo fi wọ́n lórí ọ̀rọ̀ kí la ṣe o báà ní kí la ṣe ká bí wọ́n léèrè àwọn tá a fẹ́ fi ṣèṣe wa ìgbésí ayé wa látòkè rẹ̀ délẹ̀ fẹ́ fi kà nẹ́bí wa sọ́mọ àìsọ́nà ọ̀ràn wò láti. ìyá ọ̀dà ẹjẹ́ ló fún máìkì ilẹ̀ kí lọ máa bá ń tọ́rẹ̀ ẹjẹ́ ló mú ẹ̀yẹ lọ wọ́n náà ẹbá wọ́lẹ̀ kẹjọ́ kù sí náà ìdápọ̀ kí tẹ́pìkì ń bá fẹ́ sọ̀rọ̀ tẹ́ láàrin 20 30 minutes kí náà ṣe àwọn tààlà fẹ́ dìbò tí ayé wájú ànábì wa sọ́nà àṣẹ́làmù látòkèdélẹ̀ rẹ̀ ẹ̀sẹ̀ wọlá ṣe ayé o tọ́lá ṣe o wọ́n ní ọwá sóògùn arọ́lọ̀lá ní wọ́n ní ọwá sọ́sọ́lẹ̀ arọ́lọ̀lá ní wọ́n ní kí láti mọ́lọ̀ a ní ìtọ́lọ̀ ń bá pọ̀lẹ́dà láyé bí ń bẹ́nu olè ọ̀rọ̀ òsàn ẹ̀mọ̀lẹ̀ òkú kí láti kí láti àwọn àtàfẹ́ ìgbésí ayé wájú àdẹ́bì látòkè délẹ̀ ọ̀rọ̀ wo la dá lọ́dọ̀ ayé o. obìnrin ẹlẹ́sìn ọlọ́run ni ó mú ìṣúra rẹ̀ lẹ̀ mẹ́jẹ̀ tútù náà wọ́n nílò gbogbo tí ó bá ń pè ní olóúnjẹ bẹ́ẹ̀ni ọba dábẹ́ pátání ọmọ tó bá àwọn èèyàn kí la ṣe ọ̀rọ̀ kí la ṣe àṣẹ bẹ́ẹ̀ ọlọ́run tó ń alhamdulillah àti pátásáàfù o alhamdulillah wọ́n ní ẹwọ́ ojú lọ́rọ̀ wà ẹjọ́ ọba ẹ̀ di irú eléyìí bó ṣe ń ta kódà aṣọ bá ń lò ẹ̀sọ́ ní ìjọwọ́ àtẹ́jú ẹ̀mí ìjọwọ́ báwọn ẹ̀lọ́ ọjọ́ àyè ẹ̀lẹ́ àwọn náà ń sọ lẹ́yìn fún o kí la ṣe o tẹ̀sí ń tẹ̀lá kàtàkì sí. kí la ṣe tààfi dáràn lọ ayé o torí bá fẹ́ jọ ànábì sọ́lọ̀ àìsọ̀nà. wọ́n yẹ ẹ̀ bí ẹ wá sọ sí ibi ìbẹ̀ àwọn ọmọ ìṣòwò ní ìtajà o wọ́n sì láwọn tí ilé oúnjẹ tí ilé oúnjẹ bí ní ìṣòwò kí là sí o. kí là sí àwátá aláàfẹ́ ti gbèsè ayéwájọ lẹ́bí ọ̀ràn wọlá dá ẹ̀sùn. ṣé ìṣẹ́wọ̀ ń ṣe ìlọ́fẹ́ fi hàn àti iṣẹ́ ìgbọ́wà sí. Allahu akbar, alhamdulillah. Náà, àwọn olùwò lè síbẹ̀ ní ọmọ báyìí torí pé ìjọba ti sọ pé ọ̀rọ̀ wà ní under investigation torí ìyàn mẹ́ta ìgbìmọ̀ báyìí nínú ọ̀sán ìwé ìgbìmọ̀ farapa. Ọlọ́run jọ. Oore ọlọ́run ni dúpẹ́ ẹ̀wọ̀n tó nílà.

Wọ́n wà máa náà rí pé ọ̀sàwọ́rò ọ̀lẹ̀gbẹ́ ni o rí kan bá lẹ́ o. Ẹ̀dàkùn ẹni ebi bá ń pa sí òní ìjọ. à ń kan jẹ́ ẹni ẹwọ̀ wà láìpẹ́ ìpọ̀jù ìgbàlẹ̀ yẹn fi kodó bẹ́ẹ̀ bá ti jẹ bá ìláwú ìlú ọ̀pẹ̀lú ní àwọn àpòtàjì. Ó jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ọlọ́mùnà

Ọlọ́run òṣèlú tó mú ààyè ọ̀rọ̀ fún ìṣẹ́gun ọ̀. Ọlọ́run jọ Ọlọ́run dákun. Gbogbo bàtà bá ń dìde ń bí bá pàdé Adámẹ́lẹ̀ fún. Ọlọ́run jọ Ọlọ́run dákun. Ọlọ́run nẹ́bì Ẹgbẹ̀rẹ̀ gbogbo èké tíṣẹ́ ìgbọ́n bá ń pa lórí ìjàfẹ́ sílẹ̀ yìí, mọ́sí àbálẹ̀ kì í wọlé yìí. Ọlọ́njọ́, ọlọ́njọ́kùn, ọlọ́njọ́, ọlọ́njọ́kùn, ọlọ́njọ́, ọlọ́njọ́kùn, ọlọ́njọ́, ọlọ́njọ́kùn, ọlọ́njọ́ Mọ́ṣe yà dámọ̀ ọmọ ní ààrẹ. Wọ́n ní kàṣẹ ìwọ̀nba ní wàdá kùjọ. Èyí tí wọ́n mọ̀nà wá nínú orí ibú méjì ó di bá ìṣẹ̀fà ìpòsì. Ọlọ́njọ́ ọlọ́ndàpọ̀. gbogbo ẹni tí wọ́n ń bì méjì wọ́n fara pa. Gbogbo ẹni tí wọ́n ọkùnrin lórí wọ́n ní kàṣẹ ìyẹn. Jàmọ́ra àwọn wà ní ẹ̀sìn wáyé. Oore wọn á lékún. Sáà máa ń ṣe ilé nínú ìsìlámù náà ìsìláàmù wọ̀nyẹ́ ẹ̀sìn ọlọ́wọ́ bá ní òun náà tún ní fúsà ìsàn pé fúsà ní gbẹjẹmúkẹ́ ẹwọ́jọ́ ọdún ọlọ́run ó jíyà ó ní kílò ìjọ ọlọ́run àlọ́ ó jíyà ó ní kílò wá ṣe ṣe torí pé mo tún báwẹ̀ ìjọ ọdún rẹ̀ fún ọlọ́run mo gbà fún ọlọ́run ní jíyà kí ọ mo báwẹ̀ ìjọ ọdún jẹjẹmúkẹ́ lọ́jọ́ yìí mo kò fi lọ́rùn ọjọ́ ọdún ní ọjọ́ ọdún tí àwọn ọmọ ẹgbẹ́ ọmọ mọ́kà kò dájú mi

gbogbo nǹkan ò kò jọra wọn ìjọba náà mú. bàbá bàbá wọn ní hmm, ayé ẹ̀ dìda ó ní pọ́blẹ́mù nǹkan kan náà ló ní ìdì á sì bẹ̀rẹ̀ kò sì ju twenty one lọ kò sí nǹkan pẹ̀lú ọláyé ìwọ nìkan lónìí ọkọ̀ ah. ìbùrọ̀ fún mi. ọ̀rọ̀ ní kéde bẹ̀rẹ̀ twenty one. ó ní mọ́. ọlọ́njọ́ kí ló dé? ọ̀sán lórí mọ́. bàbá yẹ̀ wọ́n tó ti parí kò sí bí ẹlẹ́ sí bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ jùmọ́ ó ló ti kú ní ìjọba pa orí jẹ́ ó lè nínú ní ibi tí ìṣòṣù bá bà sí mi ó ti ṣubú nílẹ̀ ni. ọlọ́run orí ni ó ti ti. Ah, ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ọlọ́run ṣeun bẹ́ẹ̀ a ń fi eléyìí sọ wípé ọlọ́run jẹ́ ìpé ọ̀rọ̀ òun lòdodo ọ̀rọ̀ òun ní ṣùgbọ́n lọ́dọ̀ yóò bá gbogbo tí bá ti ń jẹ́ ẹ̀mà ọtí ọlọ́run wo ti sọ mẹ́sù lẹ́gbàá ọmọ ìgbé tí o ti jọmọ sẹ́yìn yà sí lọ tí wọ́n kúta bá sì nǹkan ọmọ yóò sáré láti máa bọ̀ ó ní fún olè ọmọ ọlọ́ àgbọ̀lẹ̀ lẹ́yìn wọ́n gbà wípé gíftẹ́ẹ̀dì ni tí wọ́n sì ní ọmọ kan gíftẹ́ẹ̀dì in german is made by Allah he is gifted she is gifted by Daniel ẹni tó fún ní nǹkan wọn náà yóò wọ́n lọ tí wọ́n bá rèèyàn tó mú ìwé ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ dádì rẹ̀ bíríkìlà mọ́mí rẹ̀ ìyá ẹlẹ́kọ̀ọ́ nínú rẹ̀ wọ́n kọ̀ sẹ́ni tó kàwé ní tàbí wọ́n gbọ́ tàbí kọ́ ẹ̀rọ ìjábà ní ìjẹ̀ mọ́ àti ìwé lọ́wà ọ̀sẹ̀ pẹ̀lú ìwé mọ́ bẹ́ẹ̀ bá yẹn tó ń sàánú nídìí owó rẹ̀ wọ́n máa ń sáré káàkiri lọ́rọ̀ rẹ̀ ẹ̀rọ ọmọ ìṣèjú bá tìlù tọ́mọ̀ ọ̀dọ́kọ̀ mẹ́rin àtìrífẹ́ ìsún ọ̀kan ọmọ ìyá bá sí àlòkù ní ìtàwọn ọ̀rẹ́rẹ́ níwájú èébú rẹ̀ ọkọ̀ lẹ́kìnní ọkọ̀ kìnní ọkọ̀ kẹta oṣù láti kẹ́ tí ìkájọ́ àwọn ẹgbẹ́ rẹ̀ rálẹ̀ ọwọ́ aṣọ gbọ́dọ̀ gbẹ́jáde lẹ́nu pẹ̀lú ọwọ́ bá tó ṣe ọlọ́mọ náà ṣe kọ́wọ́ jẹ́ pé wù mí ìyọ́ kọ̀kọ́ dáa fún

fún bàbá ní sọ́mẹ́jọ àwọn ọ̀ṣọ́ nígbà sí ìlú ilé wọn padà àti ẹ̀wọ́ àtọwọ́ ní ọba kó ogun ọjọ́ mo ti dára o èkó sọ́mọ́ ìfún ọ̀rọ̀ nígbà sí ti máa ti dára o ní ọba ń fara àwọn ilẹ̀ padà bọ́bà lẹ́gà bọ́lọ̀ sì fàyè mu. ẹni sọ̀rọ̀ náà ó ní ẹni ń sí ó yà ìyá ádámà yóò kí ju ṣé gómìnà ẹ̀sẹ̀ ẹ̀yà mọ́ ní ẹ̀ẹ́ ló sí ní oúnjẹ ọjà <laughs> táwa rẹ̀ ọmọ nígbé ọbọ̀dì ọ̀yọ́ rẹ̀ Ìwé ah! ń bàbà máa ń lọ, ìbámà sí wà náà, àwọn Ọlọ́dìdọ́, ọlọ́dìdáfún, ọlọ́dìdọ́, ọlọ́dìdáfún. Gbogbo ẹ tí ó wò pé tí ẹ là ń ṣe tí òfin ní dáa fún à, ọlọ́dìdọ́ ọmọ wá tọrọ rẹ̀ wà. Mọ́pọ̀rọ̀ rẹ̀ jẹ́ òṣèjú ọmọ wá tọrọ rẹ̀. Ẹn tó bá yàwó mẹ́rin nílé wa sí ìpínlẹ̀ mẹ́, pẹ̀lẹ́ yọkan tí ẹ̀ tí ọmọ wá yáwó ọ̀gá lọ́wọ́ wa, ọlọ́dìdáfún, ọlọ́dìdáfún, ọlọ́dìdáfún, ọlọ́dìdáfún, ìgbẹ́lẹ́bù Fọlá ẹ̀yí ṣọ̀gún, ẹ̀yí ṣọ̀gún. Ẹ̀lọ ìlẹ̀ ìlẹ̀ máa. Oòrùn àbúwà ìfẹ́ mẹ́sí báyìí fún ẹ̀. Àwọn mọ̀, gbẹ̀rẹ̀mùkẹ́ bẹ̀rù ìsìláàmù o. Ayọ̀ pọ̀rọ̀ ayọ̀ bẹ̀rù ìsìláàmù o. Ayọ̀ kayọ̀ ní ìlànà bọ́lá ń báwọ́ jílé o ọ̀sánú àwọn àfáàkì ìdáwákà ó ń pé ọmọ kọ́lá gbé tàbí sọ́sẹ́ ọmọ kọ́lá gbé tàbí sọ́sẹ́ ọmọ kọ́lá gbé tàbí sọ́sẹ́ Ọmọ kọ́lá gbé tàbí sọ́sẹ́. Ìwádìí tí àkéré mọ̀ sí ọgbọ́dọ̀ ta ọmọ kọ́lá gbé tàbí sọ́sẹ́. Ìwádìí tí àkéré mọ̀ sí ọgbọ́dọ̀ ta ọmọ kọ́lá gbé tàbí sọ́sẹ́. Jọmá, ẹlòmí ní ìjọ́ ọ̀pọ̀lẹ́lú orí ayé kò ní fún ọ. Wọ́n ń sọ ọ́pẹ́lòmí ìpé tí ó máa ju epo sí fún ara rẹ̀ sẹ́yìn sí ilé tàkẹ́lẹ̀ kan bá túbà lọ́wọ́ wá jọ wọn ní plé. kò lè gbé jáde ilé gan. ọ̀dọ́mọ̀ kò lè bó nà wọn plé. Ní ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tó bá jù gan ẹni ọwọ́ ẹdí mi ọ̀sọ́, ọ̀rún tó náà. Ọlọ́run ṣe o. Ọlọ́run ṣe o. Ọlọ́run ṣe o. Alhamdulillah. Ẹgbọ́ ọ̀yá Ádámọ̀ tàbí tí ó ń kèta ó ti máa pẹ́ wo ẹ̀yìn lẹ́ẹ̀mọ́

ó fi àwọn ayẹyẹ kan lélẹ̀ tààrí ó fún àwọn míì ṣe wọ́n bá wọn kan ọ̀wọ́ ilé àkọ́kọ́ a ní wàlá inú púrà ni fún ṣúgbùlà pẹ̀lú wà níma wà níma nípìnlẹ̀ nínú rẹ̀ wọ́n wá tí wọ́n ní àwọn ọmọ kí yóò jọ ní ṣùgbọ́n wà wọ́n ti sọ di èdè kan tí wọ́n lẹ̀ mọ́ ẹni ìnáwó tí wọ́n bá ti fi sọrí ìgbéyàwó ẹja múra o tí wọ́n bá ní èèyàn fẹ́ fi súnmọ̀ tán pátá tá a bá fi ákìlì wòlú obìnrin ìyàwó àtọkọ wọn sọ ọ̀pọ̀ lónìí kọ́ wá dijọ́ kejì kéèyàn ṣẹ̀ṣẹ̀ wà máa dáná inú dájú ẹni tí ó sì ràn ọkọ ni. asala ń ṣe lọ́dọ̀ wa tá a fi wọn lé ìyàwó kò sí ẹni ọba mú ọkọ̀ ní tí èyí àwọn olóòdì yóò nítorí ẹlẹ́wà fún wa wà ní máa hákùdáòjì ọkọ̀ lóní hákùdáni ibẹ̀ lẹ́nu mí tó wá lójú àti àwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ mẹ́sọ̀rọ̀ gbogbo wa ní o ṣe ń sọ̀rọ̀ sọ láì fòkí bọ̀rọ̀ dà bàbá ta ló ni wọ̀nyí mọ̀ ọkọ ìyàwó nínú ìsìlámù àmà kọ́nilẹ́nu jọ fún ìgbéyàwó kódà ó ń ṣe ọlọ́ọ̀nìkà pariwo ìgbéyàwó sọ̀rọ̀ wa rẹ̀ nínú ìpariwo ìgbéyàwó òun ní ìsí ìdùnnú hàn àti gbẹdẹmọkẹ kódà ẹkọ oríwájú ilé ọ̀tọ̀ ẹ̀yìn obìnrin tẹ́ ẹ bá wúyàwó yẹn àdébí ìsopọ̀ rẹ̀ sọ̀rọ̀ mọ́mà nípa ìfúráṣù ní àǹsọ́rọ̀ ó ti ní kan ó jẹ́ àwọn orí àwọn ìsọ́rọ̀ àwọn ìsọ́rọ̀ ni ọwọ́ ni wọ́n ló sọ ẹni tí ó wà á lẹ́rẹ̀ á dáadáa kí n kájọ ní ọlọ́run jọ ọlọ́run jọ níjọ àti ẹbá jẹ́ ìyá rẹ̀ ládùúgbò owó àwọn afọmọsòwò lélọ́ oyún òmùra fún nímúra àkọ́kọ́ pé lọ́ọ̀dù lọ sọ́dọ̀ ọkọ rẹ̀ ìyàwó ìṣà òní ó wà fún afọmọbìnrin wọ́n máa fún torí pé nínú ìrọ̀lọ́ tí wọ́n bá ní zipati mọ́ra ìmúra tí wọ́n mú fóbìnrin láti lọ pàdé ọkọ rẹ̀ ìní ń pè ní kí wọ́n ìjàmbá a bàtàkì náà kẹsẹ̀ ìbáàkù àwọn olóbàdí ohun àti alédè lábáwárí kò ní ìbàjá àbá kí lárí kí n pé ẹ̀mí rọ́wà sí yìí ni zibáàkù ní sí ìbáàkù zàbáàkù zàbáàkù lẹ ní àpè ẹ̀rí gbàgbé mímọ̀ bàbá ìmúra tí mọ́ mú gómìnà ìta lọ lẹ́kọ́ rẹ̀ nínú àgbẹ̀rẹ̀ kí ni o àzàbáàkù tí wọ́n mọ̀ fún yẹ́ṣà tẹ́ẹ̀ tí wọ́n fún ọmọbìnrin tí lọ ní ọ̀hún rẹ̀ fún ọkùnrin àwọn oníwọ́n mú lọ wọ́n mi jẹ́ mú lọ ní ní ìsáyì sáwá ní orí kẹ̀kẹ́ tí wọ́n máa kọ tàbí nǹkan tí wọ́n máa ń dá lára wọn torí pé àwọn tẹ́ ń ṣe ọmọ ìmọ̀ rẹ̀ bá wọ́n ní ìfẹ́ nǹkan tí máa mú ní ìyàwó ní àsìkò ìdùnnà nínú ìyàwó ń sọ ẹ̀ wọ́n ní ìṣù kẹ́bẹ̀ ẹ̀yà àti pé àti ọ̀pọ̀ wọn ẹmọ pé àtàínákún àtàínákún àtàínákún àtàínákún فحينا نحييكم فحينا نحييكم ولولا الحنطة السمراء ما سمعت أناريكم ولولا الذهب الأحمر ما حلت بواديكم

Kíntọ́jú ṣàmùrọ́rù jẹ́mìnà ní àdáyé kọ́. Tí è bá ṣàwọn àgbàdo sólò, jẹ́ tó wọ́n sáwọn ọmọbìnrin ní wọ́n lẹ̀kẹ́. Wà láó láti àákùnrin àmá. Tí è bá ṣe kóòtì, rọ́bò ìdẹ́ ẹ̀kọ́ wá lé wa, máa há lọ́tí ti wà á ti kú sọ́mọ̀ ó wà wátà ní lónìí. Owó orí lọ yọ ọ̀rẹ́ sábò ó lè sí àwọn. Ọ̀rọ̀ ìlọ́ ìgbàmọ̀. Àyà wá ń jọ

ó ní tọ̀hámún yíkàkọ́lù ìdá sàlámàtì mọ́ráàtì nínà tọ́lìk àtọ́lìkù bí ìsánìlá òun ni pace of childbirth ìnira tó bèèrè mọ́ rí nígbàtí wọ́n bá ń rọbí ìlà ń pè ní tọ́lìkù tó bèèrè bá wá bímọ tó rójú tọ́rọ ayè tí wọ́n fọ́tẹ̀ gbà nú ẹ̀ sínú ẹ̀ wá ń dùn wọ́n máa lóúnjẹ kẹ̀kẹ́ máa wípé obìnrin yìí o ọba dẹ́jọ́ ọ̀ràn ma wá mú ilé ń pè níwà ìlú mẹ́tìlù fúrúsì ó dẹ̀ bẹ́lẹ̀ yóò ah, ọlọ́run dákun fún à ọlọ́run fún à wọ́n máa wọ́n máa ṣe ilé ìyá ọlọ́mọ tí èdè náà ni àwọn obìnrin náà ládùúgbò wọn fẹ́ ẹwà ẹjẹ́ alọ́jọ́ yọ́lọ́mọ wà sún sọ́wọ́ ọ̀sán ti rẹ́dì à ń pẹ́ sí káàdì dìkì ọmọ ríro olúwọ́mọ̀ gbogbo kálukú tó kálukú ọmọ jẹ gbogbo tí ó fi ń kó yẹ̀rẹ́ ní oúnjẹ yìí kúùsù là ń pè é sábúrò súnà ọmọ ó di mélòó ẹlẹ́ẹ̀kẹta àlàákíkọ̀ òun là ń pè ní súnà ọmọ ẹ̀rẹ́ sáà ń pàṣẹ súnà ọmọ ẹ̀rẹ́ sáà ti ń pàṣẹ súnà ọmọ ẹ̀yọkàn gbogbo méjì méjì ń di mẹ́rin gọ́nàmù ńlẹ́yọ̀kan ìsí jẹ́gbọ́nàmù méjì ni àgbò àdìyàwó rẹ̀ orúkọ àdìyàwó rẹ̀ ọdí mẹ́rin padà báwọn kò sí ìta àlè panu mẹ́rẹ̀ ni èyí tá ní ìsì tí ọ̀dà wù tọ́wọ́ lórí ẹ̀mí tá àlè pa màálù káfí sọ́ni súnà ọ̀rọ̀ kù torí pé àdí ìtọ́wọ́ lórí rẹ̀ ẹ̀mú kù wọ́n nínú àwọn bá ìjọba pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n ẹ̀rú kù mẹ́mẹ́ tá a bá pàgò tá a bá pa òṣòro àbá a bá pa ewúrẹ́ àbábápa àgùntàn tí ó tó pẹ̀láwò èèyàn tá a pè wá jẹun àwa lè pa màálù ààfin màálù sọrí súnà ọmọ àti kún ọ̀rọ̀ gẹ́gbẹ́ sẹ́pẹ́ sábàrà ọ̀bà gbé màálù àyẹ̀mọ̀ pé parí ẹja ẹja ọ̀nà àdúnàlì ìrárẹ̀ kí lárí o wọ́n máa pè ní ìkóni lẹ́nu jọ tàbá jábẹ́ fọ́mà náà ìlọ́rọ̀ ìlọ́lọ́ tàbí kí ni o àwọn ń fi ń sọ fọ́lọ́ jẹmọ́ ẹ̀jọ́ o gbogbo ẹjọ́ bàtẹ́kọ́ ní òdímọ̀ ọmọ ẹjẹ́ èèyàn jẹun látọwọ́ òun yóò sì mọ̀ ní ọmọ wọ́n sì sábà bí àti gbogbo ẹ̀rẹ́ àbúlé ilé ìwúwá yóò rí àńgbé o gúgúrú àtẹ̀pà lápò yín rí àlùwàlá ah,

Ah, olú ọkọ̀ ọmọ rẹ̀, olú ọkọ̀ ọmọ rẹ̀, ìdúmẹ̀ ní pé tọ́lọ ń fò náà yóò jò ìdínà o, kò jẹ́bà rúfò, ẹwà wà ìmẹ́ yẹ ẹnu tí ó sọ dáadáa yìí. Tọ́bàrẹ́ ló sì gbọ́, ó di mélòó? Ó mẹ́rin. ẹlẹ́ẹ̀karùn a ní ànàkíyà. Ànàkíyà, òun ni wàlímà táà máa ṣe ìpínlẹ́gbà máa ṣe táà bá rí àjò tààdé ilé ìwà ní ìgbì àlàyé táà bá lọ àjò ìdìmòwí o ìní táà bá lọ mọ́kà tààdé o hmm. táà bá lọ àjò mọ́kà àjò ló náà mọ́ lọ sí kálò àjò ló náà mo ti jẹ́ bí òun àjò ló náà tára bá dẹ̀rìn débi pé tí n bá ti rí ìrọ̀ ọ̀bàdàn tí mo lé dáadáa mo kàn mú kan àwọn ẹbí wọ́n ti ẹbá ń pọ̀ púpọ̀ yìí a ti jẹ́ ìjẹsùn lára ń jẹ́ a ti pàmì náà wáyé mẹ́ kò sáàbù mẹ́ àríbi sọ́lọ̀ láàrin wàsálámà ó ṣe rẹ̀ nígbà tó rí láti òkúta pẹ̀lú pọ̀ ìlú ká àríbi sọ̀rọ̀ sọ́lá ọpa màálù tẹ́lẹ̀ sọ̀rọ̀bà

torí kí ni wọ́n ti rí owó ẹran bọ̀ owó tẹ́ǹkì yọ torí wọ́n tàtẹ́ǹkì wọ́n sì máa tẹ̀kù sí tọ́jọ́rẹ̀ tẹ́gbà ní bá gbé tẹ́rì bí ọ̀sán gbára ara sún ti kọ bá ma bí ò sí kọrí júmà wọ́n kò sí jíjẹ́ jímà mọ́kà kò sí jíjẹ́ ìmáàmù lọ́wọ́ kìí fún yí bẹ́ẹ̀ sì ni níjọ́ yẹn àtọ̀tẹ̀ ẹ̀bá múnà ní máàmù náà wà fún mẹ́mbà tí wọ́n ah, wọ́n tà lọ́jà ẹnu ọ̀dání so at least ìyà ah. lọ́wọ́ ẹ̀tọ́rí kan bẹ̀ pẹ̀lú ìdílé yìí Agbẹ́rẹ́ ọwọ́ ọ̀pẹ́, olóòrù alájùúrà, tògbèrè tògbèrè, àbúrò ọwọ́ ọ̀pẹ́. Àwọn ọ̀rọ̀ ìṣẹ́kútọ́ bẹ́ kí nìyàrá lọ, tí ó pẹ̀lú ọ̀pẹ́ wọ́n lọ bí 3 million. Bí ó bá sí òun náà jẹ́ sọ ọdún àgbà lápò òkú, kí ẹlẹ́pọ̀ sí ìtẹ̀jú tánù bà náà. Kò tó ó kò kò bí àbúrò ọ̀pẹ́. Owó ọ̀pẹ́ ni ẹ̀rọ gbòòrùn náà. Ẹgbẹ́ ẹ̀tọ́wọ́ ẹ̀gbọ́ mi. Owó ọ̀pẹ́ òsìlọ mọ́ta. Àìsá ìlẹ́lọpẹ́ ìlú. Àìsá ìlẹ́lọpẹ́. Àṣẹ ìwádìí ẹ̀gbọ̀ tí ìwọ́n gọkọ̀.

Àgbàgbọ́dé ṣe ṣe ṣe ṣá. Ọ̀pẹ̀ ti ilé wa. Oníṣẹ́dà. Ọgbọ́n náà gbogbo ẹ̀. Ó ní oṣù bàtà dáhùn kan pé. Wọ́n máa kùn. Lórí ìṣèjọba, ọ̀bẹ ṣé ronú ní táàkà sọ́bẹ̀ ọjà rẹ̀? Ẹ̀fọ́bẹ̀ tí wọ́n èdú ṣe ń lẹ́ ń kà. Ó ṣe ń ká òkè. Kí ni ẹ̀? Wọ́n máa jẹun. Ọ̀yá, ẹ lọ gbọ́dọ̀. Ọ̀yá, òye ń dú. Ọgbọ́n ìtàrùn ẹ̀ṣẹ̀ tó apá rẹ̀ àti kan rẹ̀ kí lọ́kùnmọ̀. Bọ́bá rẹ̀ yọ lọ́lé. Kọ́mọ bọ́bá yọ lọ́lé. Ìyẹ̀bí ọjọ́ ìdílé. Àwọn ọlọ́dún dákùsí ayé jẹ́ ọgbà pàtí tẹ̀lọ ní bàbá. Ẹlọ́kùsí ayé kí lọ́wọ́ kù bí ẹran mọ́. Kí wọ́n pa ẹran kan gbogbo wa yìí. Kẹ́mì kó sì lè fọ́n mápá kọ́ bùta. Ilé kárí wa mọ́. Kọ́lọ́gìrì. Yóò ti ẹ̀kárí sọ̀rọ̀ kó dídé. Àmọ̀ ìjàmọ́ra lọ́yìn. Jùmọ́ra, ó ti gbé lọ. Ó ní mẹ́fà. Ó ní mẹ́fà. àti wọ́n ní wàlímà kan wọ́n ń pè o òun ni ìkónilẹ́nu jẹ nígbàtí ọlọ́run bá bájọ̀wọ́ wà àwọn tó kù kú tó wò lè dáná àwọn kí wọ́n jẹ ọ̀sán tó kù kú ní Bàbá àkọ́bá gbé láìjẹ́ lánà ní láìjẹ́ alẹ́ ọlọ́kùn. Ọlọ́njọ́ ọlọ́pàá bí i. Ewé ìgbùgbọ́ ni. Ọlọ́njọ́ àmì òkú mi. Ọlá ìwò oṣù márùn-ún jẹ, tí àgbà ọmọ ẹgbẹ́ fi lálàrí ẹ, wọ́n tí àfáà ní ẹgbẹ́ ọlọ́ṣọ́ fún àwọn ohun. Lẹ́yìn ikú wọn. Lẹ́yìn ikú wọn. Láàrín àṣà ẹ̀lú. Ọlọ́jà tó bá sì wà á àlèkúndómù ìkànnì máa adúbà òun ni kíyàn kẹ́ máa ronú bọ́lọ̀ ṣe sílé ayé rẹ̀ fún gbogbo gẹ́gẹ́ lọ fún kí ìṣẹ́ǹkà ọba mẹ́jọ ọkà lọ́ra màálù ní ọba pàwọn ìrà ẹbí mẹ́rin ní òbí mọ́ ẹ̀tàjòdé ni ní ẹ̀kọ́ ní tuntun gbogbo ń tàà kàálẹ̀ látẹ́ ẹ̀kan kò sí kẹ̀kẹ́ ń bẹ̀ òun ní tọ̀hámú ìtúkìlà gbogbo ìrì sábàbí wọ́n kó ìyẹn lẹ́nu gbọ́ tí ò ní pé abímọ ni àbáǹsíyàwó abímọ gbogbo ń tàà kàálẹ̀ tí ó ti mẹ́ máa dúbà nìyẹn ṣe rí wípé bẹ̀rẹ̀mù kẹ́ńtẹ́ ní ìsìlámù mọ́sàṣe èkó mọ́sàṣe jù kọ́lọ̀ ó ṣerú eléyìí fún ìyá ádámà lónìí wọ́n wá bó síta wọ́n tàn ọmọ rẹ̀ gọ́ndọ̀ wọ́n wá ara súùtì olóòdẹ náírà àwọn wá jẹ́ títì wọ́n wá ní ọlọ́rì mọ́mọ́ odó wá wọ́n fi gùn ọlọ́njọ́ láì bàbá ló fọ́ máa jẹ́ wọ́n wá ń tọ́ ní àmọ́ náà àti ètò náà tọ́lọ ti fa ẹ̀kù bá lọ lẹ́yìn kí adámọ̀ pé ìbílà ìsísí ọrọ̀ ajẹ́ pàṣúmọ̀ àkọ́mọ̀ ìjẹ́ ọlọ́njọba. Wàṣáàdì kọ́lá ìjẹ. Òṣùpá ọ́tàrí kù kọ́lá ìjẹ. Ọlọ́njọba. Ṣọ́gbọ̀ wá bù lọ. Ọlọ́njọba. Kó fún bù lọ láìsí. Kó bù lọ. Káwẹ̀ ọ̀nà wá sí wọ́n sí wọ́n rẹ̀. Ọlọ́njọba. Ká máa ṣẹ́ra nù. Kí ọ̀rọ̀ máa ṣe ògbógbó ó fi ẹran. Ọlọ́njọba. Náà. Ọlọ́njọba kí wọ́n máa gbọ́ àwọn èèyàn ládàá létí kí ogun ẹ̀wà tójú pọ̀. ẹgbẹ́lómi lójú kọ́ máa nílọ fẹ́ tí ìjáde láti. àjẹ́ tí kọjá bí wọ́n mọ̀rọ̀ náà lọ ọjẹ́ tí mọ̀ mẹ́ wọ́n mọ̀rọ̀ náà lọ ambulance kan bọ̀ wọ́n fẹ́ gbẹ́rẹ̀ kan lọ́jọ́ ní kíkẹ́ kí wọ́n gbé ọwá kẹ́lẹ́pẹ́ ọmọ ẹ̀ṣẹ́ tiẹ̀. kó mọ́ sí ni o. ẹlẹ́pẹ́ ọmọ ẹ̀ṣẹ́ tiẹ̀. àwọn sọ́jà ti bẹ́ ní wọ́n ní dp wọ́n ti gbé èèyàn èèyàn bíi twenty wọ́n ti gbẹ́ ilé títí wọn ò gbọ́rọ̀ mà ọkàn ti dákú gbọ́rọ̀ gbogbo àwọn akẹ́rẹ́ ọmọ ẹgbẹ́ kí ó rí ìyá dámọ̀ ìsọ̀bọ̀nù wọ́n lọ́dún kí ní wọ́n ní ìsọ̀bọ̀ owó Àwọn ìjọba tí wọ́n máa fún mọ́gbà náà kìí lọ mọ́gbà náà kìí lọ ìfẹ́ sí. Wọ́n ti fún àdí ọ̀dọ̀ tí ó lé ní 100 wọ́n ti fún rógà. Wọ́n ní wọ́n yọjú àwọn olówó. Ah. Wọ́n fẹ́ máa wẹnu òkèlé wọn kí nà fẹ́ gbàgbélé. Ní tí ó ní àṣèlélé yìí o, ayé kan yìí ókè, ayé kan yìí lẹ̀. Ọlọ́run ṣe. Alhamdulillah. Ọlọ́run ṣeun. Alhamdulillah. Ọlọ́run ṣeun. Alhamdulillah. Ìwọ lọ bá ní tù báyìí mẹ́jọ ọ̀dá ro. Àmín. Mo wọ́n tún àbá wa tí wọ́n bí àjù pọ̀ fún láti Ọ̀yọ́ ọlọ́run ìfẹ́ yẹn. Àmín. Ọlọ́run wa ló ti kí ìrìn àtẹ tó dé tí wọ́n bí àjù pọ̀ fún láti Ọ̀yọ́ ọlọ́run ìfẹ́ yẹn. Àmín. Ọlọ́jọ ọlọ́run dàpọ̀. Ọ̀nà àjù pọ̀ fún ọlọ́run bá ń fún lọ́mọ one twenty five. amina. one orange twenty five. ojúlówó ọmọ. ojúlówó ni ah, one orange twenty five. Ọlọ́run bá ní sọ́dọ̀. Ọlọ́run ká àti one fifty five. Amina. Ṣọba ìṣúlẹ̀ o. Amina. five, one forty five. Ọlọ́run

má ṣe ní òwú títí dá ọmọ ìwà ọlọ́run má ṣe bẹ́ẹ̀ o ọlọ́run wọ́n dà ní kẹsì rẹ̀ gbogbo wọn wà mọ́ ẹjọ́ ìdùnnú bí lẹ́yìn lọ báyìí léèrè má ṣe ń jẹ ìdíjọ jẹ ẹkú wọ́n dà ní kẹsì rẹ̀ ọlọ́run jọ ọlọ́run dàpọ̀ gbogbo tó ikú ìyá dámọ̀ ní ọmọ má jẹ́ kí àpò ọwọ́ rẹ̀ gbogbo tó ikú ọ̀pọ̀ ìyá dámọ̀ ní gbogbo ọmọ ìtàn náà lápapọ̀ ọlọ́gbẹ́jẹ̀ kí àfọwọ́wọ́dẹ̀ ah. ọmọ ìfọ̀fọ́ náà mẹ́jẹ̀ kí àfọwọ́wọ́dẹ̀ ah. ọlọ́wọ́ ọ̀la tí ó jìnà mẹ́sí ìdáhùn òbí ya ádámọ̀ ọlọ́wọ́ra ní kàfí rẹ̀ èrèrè fẹ́mbàgbó tọ́lọ́n èrè kí ni ó èrè ní fẹ́mbàgbó tọ́lọ́n èrèrè fẹ́mbàgbó tọ́lọ́n ọlọ́wọ́ ní orí ìyàwó mọ́sí ajé orí ní adámọ̀ ọlọ́dàkùn ọba kí gbọ́wọ́ ìṣàjò ní adámọ̀ sí ẹ̀kọ́ wà láti àjọ fúnra wọn pọ́sì ní gbọ́mọ́kù ọlọ́wọ̀ ọlọ́wọ̀ àdẹ́wò tí ìbáyàn tí ó fi ní mùkan nù méjì ọba pọ́sí rẹ̀ wọ́n ní tí ọba lọ́gùn sí fi ń dé ìwọ́ ẹ̀sùpáyà láàrin oṣù mẹ́fà kọ̀ọ̀tọ́ bá lọ́gùn kò ní lè ṣe náà ìwọ́n ní káṣe ah. Náà, tọ́bá lókùn kí ní ìyàn lọ, bọ̀dẹ̀ táwọn bí ìtọ̀nù kú sọ́mà wúlò fún. Yóò bà tẹ́ lò ògùn kò lè ṣẹlẹ̀ jù ú pé pélé kókókó. Kò lè lò má ju iye bàbá ẹ̀ lọ. Ṣé gàṣà? Ọ̀rẹ́ mọ́mí rẹ̀ bàjú pọ̀ sí ìrọ̀sì bọ́dà. Ọ̀rẹ́ náà fún mi. Àwọn kẹjì á ń gé búùtù. Fún òsì, tẹ̀lé ní ìrònú, tẹ̀lé ní ìpayà, Ẹ̀rí ìṣòkú jẹ náà. Mọ́gbà dáadáa ló wájú pọ̀ sí òun. Àmìnà. Olóòrùn wa lọ ń bọ̀ ní gbogbo ìgbà. Mọ́gbà sí àjíṣẹ́ fún mẹ́jọ ọ̀há o. Àmìnà. Ọlọ́njẹ ọlọ́dá fún o. Yàrá. Ìyájá mẹ́kìkì ẹ̀bà dẹ́gbà mẹ́jẹ̀ nìkan ìfarapa ń bẹ̀. Àmìnà. Oúnjẹ ayọ̀ olóṣó ń jẹ. Èmi náà wá ti fún sọ ìyájá mẹ́kìkì ọba lókèlè. Ọlọ́njẹ. Àgbẹ̀bí bọ́ọ̀lù ń bọ̀. Ṣé ìwádìí ẹ ban fajan man ṣe inú èyà mẹ́dùkọ̀ mọ́sọ̀rọ̀ kí mo ẹwà wí láti lẹ̀ papọ̀ ọlọ́rin fi ilẹ̀ Aji Fọ́bi. lẹ́nu ọ̀nà yìí. ajá àbú àbá Muhammad kánà sí ká sàbálẹ̀ mọ́ òṣìlẹ̀ o ọlọ́run o kò gbogbo sí o àgbogbo sí o o kò sí ọ̀rọ̀ ọjọ́ sí ti sí ní sí dùn rán mo wá sí pé ara ọ̀sẹ̀ lọ́tọ̀ ẹ̀lẹ́gbàwà fáàtì wà níwájú bí a sí bàbá jókòó náà gbogbo wọn náà lọ́rọ̀ ìṣàlá kò dáadáa pé kò náà fún <laughs> ماشرة اه ربيلا اسمه إيه دكتور لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك صانك وصلى اللهم وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اللهم ربنا عليك توكلنا وإليك أمدنا وإليك المصير اللهم ربنا عليك توكلنا وإليك المصير يا حي يا قيوم برحمتك نستجيب أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم اجعل هذا المطعم مطعما مباركا يا رب العالمين مطعما آمنا مباركا يا رب العالمين اللهم ربنا تحصلنا بك إلهنا وإليه كل شيء واعتصمنا بك ربنا وبكل شيء واستدفعنا الشر والبلاء والمصيبة والخسارة والقلق والخوف والمرض إلى حول ولا قوة إلى بالله حسبنا الله ونعم الوكيل حسبنا الرب من العباد حسبنا الخالق من المخلوق حسبنا الرازق من المنظور حسبنا الله وحسبنا حسبنا الذي بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه حسبنا الله وكفى سمع الله لمن دعا وليس وراء الله مرمى حسبنا الله الذي لا اله الا هو عليه توكلنا وهو رب العرش العظيم سبحان ربك رب العزه عما يصفون وسلام المرسلين والحمد لله رب العالمين Thank you. الحمد لله حاج بابي اقول له اه هاتوا لله ما بان جو والله اكون اكون اكو اكو اكو بارك الله فيكم الحمد لله اه, آه،, آه. الحمد لله الحمد لله آه. in tí dr basalimi náà mọ̀ sọ masha Allah tabarakallah aláwọ̀ ìṣẹ́ o dr ẹ̀sọ̀ gbóló méjì ká kí àti bùkínà tí ságbà ní Bísọ̀ àwọn tàbí bá ń wà ń sálẹ̀ káwò sàrínà dára kátó máa kọ̀bá ọlọ́ni ìsinlẹ̀. Ọwọ́ òkè báhùn. Ẹjẹ́ táwọn àwọn tí ó ti wà ń sálẹ̀ kí wọ́n máa bọ̀ sẹ́lẹ̀ káwà tí à ń lo òkè ajọ́mà lo òkè ọlọ́run ṣe o níbi ikọ́ alákọ́lọ́run sí lo ti tẹ́lẹ̀ ìfá o àà executive rẹ o executive alhamdulillah ọlọ́run ṣe o àà àà alhamdulillah kí wá lókè lè bàbára bọ́rọ̀gọ́lọ́bí bọ́rọ̀ ayé rẹ̀ o vip rẹ̀ o wọ́wọ́lá ìfọkọrọ ń dẹ́mbí o kí ni wọ́n fún yí wọ́n fún mi ẹja kọ́kà ní ẹja kò ọlọ́njẹ́ ah, ah. ọlọ́run ṣe o ah alhamdulillah abúnàbí àbúsílẹ̀ abúlazíz ọya ọya ẹ̀yìn lẹ́ràn lẹ́wà ní kó lẹ̀ nítorí àtiwà we are we are high we are here we are still in here ẹ̀bẹ̀ kẹ́ kó lẹ̀ ah, ẹni mo nílẹ̀ kọ́sọ̀rọ̀ wọ́n wà kó lẹ̀ ìbá ni a ń gbogbo alálejò alhamdulillah bàbá ìjókò alhamdulillah ọlọ́wà yọ́ ẹyẹ tí wọ́n bà kí أبا محمد بارك الله فيكم دكتور عايزوك دكتور ليه يا دكتور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم جعفو قرشيو لو سيو Olele o. Alhamdulillah. ilé bá wà fún àwọn tí wọ́n wà lókè níta wọn gbọ́ lẹ́nu wọn gbogbo gbà pàápàá jùlọ àwọn ẹlẹ́kẹ̀rí aláàbídé ti rí nìkan tó tó ọpẹ́ ìtọ́dà rẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà ayàpọ̀ ara rẹ̀ náà ni tó àtàbí máa ń kírun tó pé kí ọba kò ó ní ọba ti àpá wa náà ni alhamdulilayi rabbil alamin gbìyànjú bá hákùrá rárá yóò mọ̀ pé ìfẹ́fẹ́ jẹ́ tí jẹ́ alhamdulilayi rabbil alamin kọ́wá tó di pọ́lọ̀ ọba tó dá gbogbo ayé tó wọ́n tuntun tó tó wá fọpẹ́ fún rẹ̀ ṣẹ̀mọ̀ pé ọpẹ́ ìṣe tó kéré